you never know anything i just start bẹ́ẹ̀ ni. ó hmm, lóun ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. i can sip smoke òkété o dáadáa tí màá yan tí màá fatasi tá gbẹ tí màá páàkì ẹ̀ tó máa dé doorstep ní òkété gan ló easy láti chip àbí kíni òkété ló free ni òkété ò ní ìdíkẹ́ ìsanwó ẹ nígbà tí sanwó òkété o free ni free everything na free onion na free obo na free gbogbo everything anything you want from Okete is free from my side here. I go put pepper, put atarodo, put onion. That way we send out to you. But doorstep. Mo mo fẹ́ ta ẹran yẹn gangan ní ẹ̀jẹ̀ wáyé mi. Doorstep delivery anywhere you are. Okete òkété ló ọ̀sálà àmú òkété òkété ò wà valuable òkété ò ní NAFDAC òkété ò ní registration number òkété ò ní kò ní kò ní wọ́ọ̀tì òkété worth nothing òkété is cheap is the most cheapest ẹran tó wà nínú igbó abeg make una order jàre ẹ order fòkété tẹ bá fẹ́ máa fi òkété ṣe free fún yín sórí eh, package yín ni máa fi òkété máa fi ṣe free fún package yín ni when you want òkété whoever that need òkété should tell me free package ló máa bá dé torí kọ̀ọ̀rọ̀ ìwé wọn lọ ṣókúbà ẹ̀ náà mu wọn ń ti òkété wọn ń yọ̀dá ti ṣókúbà ẹ̀ náà mọ̀ òkété náà òkété ò ní wéètì ẹgbàgbé jàre ẹgbàgbé fọ́kìn ariwo arán olójú kan ìwọ ni mò ń pe bọ́ọ̀ mi àti ẹ èsì ọ̀rẹ́ mo ní wàá fẹ́ mo ní kájọ mọ̀ wò December ló lóo fún mi àti January tó ló fẹ́ wo tó máa gbẹ̀yìn yálà kù yá ẹ tó ló fẹ́ mọ nǹkan tó gbẹ̀yìn gbogbo àwọn ọ̀ràn dìran ẹ àwọn tó bí ẹ tó ń kọ́ ẹ àwọn tó bí ẹ tó bọ́ tọmọlúwàbí sí ẹ lára olóhùn wo ìgbà tí ayé wọn tẹ̀sí wọn máa dé ní December àbí January àjọ wà lórí ìkànnì ni ẹ̀ ń tá ṣẹ̀ sínú èmi àti ẹ àjọ ń bọ̀ ni àjọ ń wò bọ̀ àbí kò yẹ ẹ dé ṣọ́ọ̀kì àbí inú ṣọ́ọ̀kì nǹkan tẹ́mi lọ fi ta o sóde sóde ìṣẹ̀lẹ̀ àìlò ṣẹbẹ́ rí mi pé mi lọ fi ta báyìí ṣẹbẹ́ rí mi báyìí ṣẹbẹ́ rí pé alẹ́ ni mo wà ṣẹbẹ́ rí pé mo kàn tán náà fóònù mi ṣe rí ṣẹbẹ́ rí pé kò sí fi ta nbí wọn bí òkè ké tí wọn ń ta kó má lọ fi ta tó fẹ́ kú ni àbò fẹ́ lá ẹ fẹ́ kó ṣẹ̀ sí tí o bá lọ fi ta ẹ ní òkè té tí n bá ti fẹ́ẹ̀lì sí ni ó máa lọ fi ta ni o màá bá yóò fi bí ta ọmọ yóò fi dẹkọrẹ́tì gbogbo rẹ̀ ara máa yọ ojú àwọn aṣẹ́ pìpì ìpìpì. ọ̀rọ̀ yóò jẹ ọlọ́run bí pápá ọ̀dọ́stáǹdì tẹ́lẹ̀tẹ́lẹ̀ bí ẹ̀jẹ̀ ọ̀dọ́stáǹdì sì sí. orí ẹ̀yìn èèyàn mi jàre. ọ̀rọ̀ ìgbẹ́ mr sadiq ṣe wà ókè. ẹ wo kó ẹja ni mo wà ṣe rí gbélé ẹlẹ́ẹ̀mọ̀sù. ọ̀rọ̀ ẹ̀jẹ̀ ni o ní tìmùtìmù mm, ńlẹ̀ tí ì ṣe wọ́tà bẹ́ẹ̀gì aṣáàṣì ní kan sẹ́yìn ní ilé ṣóò mi gbèrò gbèrò ẹ̀wọ̀ èrò pọ̀ ń bẹ́ẹ̀ o tẹ́tí ọrọ̀ ajé ni o ọrọ̀ ajé ni gbogbo wa ṣe ń bí o ọrọ̀ ajé ni gbogbo wa ṣe ń bì so na so ìbí o ẹjọ́ ẹ̀yẹ èèyàn mi hmm, ẹ̀yẹ èèyàn mi it's not easy it's not waiting it's no, not easy you need to hustle if you are in Nigeria tó fẹ́ di proper beggar bí àlùfọ́ lójú eh, tó fẹ́ máa ta oko jẹun tó jẹ́ ọkùnrin tí ì ṣe pé kó fẹ́ máa dó oko eh. dóòbò gbowó ni tó fẹ́ fọwọ́ ara ẹ̀ ṣiṣẹ́ tó dẹ̀ fẹ́ hustle tó fẹ́ make it in life you need to hustle eh, o gbọ́dọ̀ máa dúró má rò sẹ́yìn o ò ní lè o ò ní lè because kò ní fẹ́ di proper beggar kò ní fẹ́ di proper beggar international beggar Oh, ní fẹ́ máa fi pákéjì sí ẹ̀rán di ẹ̀ ọ̀pọ̀ Here eh. di ẹ̀ up, àwọn ilé ìfẹ́ fi star ṣe ní ilé ṣe màá fa yí ẹ gba monetization àbò ṣìṣì ẹ òun tó jẹ́ pé ọ̀lẹ kí kí máa dún kí máa dún bá kókó kókó káàsù star àbí kókó káàsù monetization tó yẹ pé wàá fẹ́ ilé ìhàjì ìwọ ló sọ fẹ́mi pé wàá fayé mi gba monetization èmi fayé tiẹ̀ gan tajà lọ èmi kẹ̀ any opportunity comes I use it ni ṣé òun àmì ṣé òun wáìnì mi ni ìwọ gan kò máa ṣọ́ọ̀kì ẹ kò máa ṣọ́ọ̀kì ẹ bọ́ mi ẹ ṣe lọ mọ́ ẹ lára orí ẹ ò máa múná kò máa gbóná mọ́ ẹ pé àkí ló ń ṣẹlẹ̀ wetin happen why this girl why this girl come waka like this ọmọ tó rí ẹ bá pé ọmọ tó bá bí nílé ọgbọ́n ọmọ tó bá mọ ohun tó ń ṣe ọmọ tí ò bá ń ṣọ̀lẹ ọmọ tí làákàyè bá pé bíi tirú àwa yìí àwọn náà máa ń jẹ lọmọ rú yín lọ́wọ́ àwa hmm, ṣọ́ọ̀kì ní a ṣọ́ọ̀kì abẹ́ alami abíyá a sun mi orí a gbóná gbogbo a máa ṣe é wà á máa jáde lẹ́ẹ̀mẹ́wàá fún wà á máa pè lóríṣiríṣi orúkọ torí wípé onígbé ayé ẹ̀ ti ń yẹ́sì yẹ́sì dá ayé ẹ̀ tiẹ̀ lọ ni hmm, àwa ilé à ń ṣe lébi àdẹ̀ kì í ṣe à kì í ṣe lazy youth in Nigeria, we are not lazy. We hustle. We walk. We fashemara. Ẹ wá lọ imagine kírù mi ó kí n wà nílùú òjìwó. Ẹ wá máa forí gbèrú iṣẹ́ tí màá máa ṣe. Nígbà tí ọmọ kan lóun ọmọ bìtìkó tó lóun ọmọ British tó dòkó sórí iṣẹ́ àtàlábòmọ́ látàárọ̀ dálẹ́. Á lóun ṣe ṣáàtì. Á wá tí wá gbọ́n ní bí ọ̀sẹ̀ kan. ta ló yẹ kó gbọ́lidé nínú èmi àti olóòbù kó olóòbù alaye aláyé alaye alaye aláyé mú zero ọmọ òfò ọmọ ọmọ tí ni kọ ọmọ tán ọmọ tán ọmọ tán tọ́ ní nílé aláìní ìyá

ẹ tí mọ anything you never see anything you just dey you just mo ṣe mẹ mo sọ fún yín mo ní mò ń bọ̀ mi ò tí ì dé alùfọlójú èmi àti òsì ní sex èmi àti ẹni tó ń la òbò sílẹ̀ fún ẹ tó ń kí okó ẹ̀sìn okó ìyà okó ọ̀lẹ tó ń kìbọn dì èmi àti ẹni sex sótìyẹ ìwọ tó ń dúró ẹni bá máa wò ṣẹ́dú àkànní àpẹẹrẹ tí omi olóòfẹ́ fún olóòfún mi di december àbí january oníkọ̀ọ̀kan kan tá a gbẹ̀yìn mi èmi àti ẹni tó máa gbẹ̀yìn ẹ àárí lórí facebook yìí bó ṣe máa ṣẹ̀sìn àgbáyé ní gbangba àmàlàyé ẹ̀wọ̀ aláṣọ tẹ́rù aláṣọ ṣáínà aláṣọ three hundred naira per lọ́yàdì ìwọ ń bẹ́ wọn bú èmi ìwọ ń bá wọn bú èmi nígbà tó wọ pati pati mọ̀mọ́ oníkírìmù. sórí bó ṣe wọlé tó náwọn kan ń gírèdì ẹ ló ń yẹ àwọn mélòó ló yẹ yẹ àwọn mélòó ló mọ̀ kó wọlé ní wọ́n kọ́ ló wọ́ ìwọ ló ń ordinary bẹ́ẹ̀ fún ó máa ń ordinary pef I just wan come and give you ah, one. Ah, me láìkí ẹ tó yìí. Ìgbà tí èmi àti ẹ ti bá ráyè hmm. You know I'm always busy. Say hello, hello. By talking you, I'm not. Ah, don't flag down now. Ajé agbádùn nǹkan tó ṣe. Ṣé ẹ ṣe èrè ni? Cancer board, wọ́n ti fún ẹ̀jẹ̀ lálẹ́ yìí. Tóyìn ti fún ẹ̀jẹ̀. Ẹ má flag ẹ jẹ́ show. ṣé olórí burúkú wo ló ń tẹ́rẹ́ dẹ̀dì sórí àwọn ṣó tí mo ṣe ṣé o fẹ́ gbọ́mọ sí ìwọ tó ń tẹ́rẹ́ dẹ̀dì ṣé kò ń ṣe pé ayé ẹ fẹ́ pokú ló mo ṣù ìwọ tó ń tẹ́rẹ́ dẹ̀dì yẹn máa flag ènìyàn máa flag péjì ẹ wálé sí i. sì wọlé sórí péjì mi ọ máa flag ẹ ṣé ìwọ ni fàrídà olórí burúkú wọn wá ẹ. Eh? ìwọ ni Farida tó ṣògùn owó tó fi yẹ ṣògùn owó ìwọ ló wọn wá máa flag ayé ẹ wálé nsìn olórí burúkú Farida Farida Folúkẹ́ Folúkẹ́ Ṣóbọ̀wálé olórí burúkú ti immigration wá immigration wá ẹ ní two thousand and ten ó sá lọ sí Nàìjíríà ìgbà yẹn ò ń lo princess Farida oko oko olórí burúkú òun dẹ̀ ló ń lò fún GTB ẹ olè ń lò ní nàìjíríà gtb olórí burúkú tó sọ pé òun ra lexus ṣé ó possible kéèyàn ra lexus tó tún tún lexus yẹn rà olóṣì aláyé bàjẹ́ oní fake life oníbàmídà fún yẹ wàá rò bí abíbà jẹ́ nàìjíríà olóṣì tún bọ́ síta kó tún máa rán mouth ẹnu ẹ olórí burúkú olóṣì ó ní wọ́n ti lọ fi àwọn fámílì ẹ̀ hàn mí mo ti lọ sọ́dọ̀ àwọn fámílì ẹ̀ máa gbé wọn ní òbí ó jẹ́ toothpick torí àwọn yẹn jẹ́ toothpick mo máa sọ pé kọ́ bá mi bẹ́ẹ̀ ohun ẹ kúrò lórí ẹ̀ kọ́ bá mi bẹ́ ọrùn ẹ kọ́ bẹ kúrò lórí ẹ pẹ́ọ́ kọ́ bẹ kúrò lórí ẹ oyè ìyá ẹ kọ́ mi mú ọrùn ẹ kọ́ bẹ kúrò lórí ẹ kọ́ bẹ dànù ó ní dá fún yàrá ìyá ẹ fàrídà fàrídà fọdúkẹ́ ṣọ́bọ̀ wálé kò ní bá mi bẹ́ iṣọ́ fáwọn tó bí ẹ lo ìbùkún ṣé o bẹ́ mo jọ ìyá ẹ ní nígbà tí ìyá ẹ kú tí wọ́n ní pé kán wá pín ogún kí ló sọ pé kán fún ẹ ó ní aṣọ tí ìyá ẹ wọ̀ gbẹ̀yìn òun nìkan gbélé ẹ lọ́wọ́ ó ní aṣọ tí ìyá ẹ̀ wọ gbẹ̀yìn òun nìkan gbélé ẹ lọ́wọ́ ìgbà tó jẹ́ nǹkan ó jẹ́ nǹkan nínú UK náà kó tó lọ sí nàìjíríà náà kí ló jẹ́ nínú UK Farida kò ní bá mi dá fáwọn tó bí e ọ immigration ọkọ̀ ọlọ́kọ̀ ló dó nínú UK ọkọ̀ ọlọ́kọ̀ ló dó nínú UK tó fi pe immigration fún ẹ Aisha ló pe immigration fún ẹ Aisha òun ló pe immigration fún ẹ òun ló pe immigration fún ẹ nínú UK àdé Aisha tó ló pe immigration fún ẹ àbúrò ọkùnrin òun kọ́ ló padà nù ìyàwó ẹ̀ tó bímọ tí bàbá yóò fẹ́ gboyún ẹ̀ ṣèbí bàbá àbúrò ọkùnrin bàbá yẹn kò fẹ́ gboyún because ó máa ń gbowó lọ́wọ́ ẹlẹ́mẹ̀wàá òun yàwó ẹ̀ lọ sí àárín ẹ̀ àrèmábọ̀ tó wí pé ó fẹ́ claim ọmọ yẹn olórí burúkú olòṣì kí ló dẹ̀ wá dà ó padà lọ ọmọ inú àpò ni àwọn ọmọ tó ń gbé ní Kano Street àní ní bá mi dá fún yàrá jà ẹ̀ wọ́n sanwó fún olóńsanwó fún Abídèmí ó sanwó fún Abídèmí pé kó wá gún mi lọ́bẹ pa ó máa ṣòfò ẹ̀mí àwọn ta ló ń gíyan fún ẹ tó sọ pé tọbẹ ṣòro ó máa ṣòfò ó rẹ bí àbíbà jẹ oyè ọgbẹ ó jẹ Nàìjíríà ló wà kò ní dá fún ẹ wàá ṣòfò Farida wàá ṣòfò ẹ̀mí wo lórí burúkú má ṣàǹfààní olóṣì báwo níbi tó ti gbé ẹ lọ́sìn báwo níbi tó ti ń jẹ̀wà o ní try ẹ̀ mọ̀ nílé ayé ẹ láti wá make noise lórí social media wọ́n fait, ti ẹ̀lùkù ni vi on sọ fún wọn pé visa ló ń lò ní ó jẹ́ kán mọ̀ pé visa ló ní lọ́wọ́ ìwọ lórí burúkú vari Farida princess Farida Okoro tó wá di alias Farida tó wá di alias Farida Folúkẹ́ Ṣóbọ̀wálé gbọkọgbọkọ aláyé bàjẹ́. gbọ́kọ́gbọ́kọ́ láyé bàjẹ́. Farida gbọ́kọ́gbọ́kọ́ aláyé bàjẹ́ ṣé ibi tó wà yẹn náà lélẹ̀ tàbí. ẹ bá wa mọ́nì ìjẹ̀rẹ́. wẹ́ẹ̀ jẹ́ ìyá tán ìyá ni gbọ́kọ́gbọ́kọ́ láyé bàjẹ́ olóṣì onídòkúdò pàbídà láyé bàjẹ́ olóṣì wọ́n bí gbogbo wọ́n mọ̀ gbé gbogbo wọ́n gbé gbogbo bá dátà ẹ̀ wá ni wọ́n gbé wá wọ́n mú gbogbo dátà ẹ̀ wọ́n sọ mí tẹ̀ wọ́n bí gbèsè ayé ẹ̀ ṣe bàjẹ́ lẹ́ẹ̀kan náà bó ba ayé ẹ̀ jẹ́ olóṣì ó lọ lórí Facebook kò ní da fún yàrá ìyá ó ti rẹ́ni tó ń lo visa tó ń bẹ́ òní ọmọ onílùú jà ó máa ṣòfò ẹ̀mí ni ta ni ẹ̀ fàrídà ibi ìbàjẹ́ ibi tó máa ti ń báìbù ẹ́ ibi bẹ́ẹ̀ ṣe ń tọ́pẹ́ tọ́pẹ́ tí bribe wọn ó lọ ṣe ọlọ́lẹ́nu ọlọ́jẹ́ kí kánsá bọ̀tà yí ẹ̀ ti bàjẹ́ lẹ́gbẹ́ ló bá tiẹ̀ jẹ́ ọmọ akẹ́ Farida wọ́n gbé yàlájà wèrè tẹ́rọ́rìsì onídàámi dá fún yàlájà ẹ̀ ọlọ ọlọ sọ fún mo ti sẹ́ndì gbe dídé sí ẹ sí ẹ lọ́sọ̀ọ́sọ́ ọlọ́pàá ìwọ tí ayé ẹ ti wà lọ́dọ̀ ọlọ́pàá tẹ́lẹ̀ olórí burúkú olóṣì àwọn tó wọn jáde òṣè wọn jáde sí i kan wá ṣe show nígbà tán gbọ́ pé wọ́n ti gbé ìyá alájà ẹ̀ ara wọn wọ̀ ní wíá wíá ara wọn wọ̀ wíá olórí burúkú má ṣàǹfààní wọ́n gbé olórí burúkú ẹ̀ wọ́n fọ́ àkọ́pù sí wèrè